وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wa àwọn alfa wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam ben haqqi central mosque kìlẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. الحمد لله وكفى ثم الصلاة والسلام على نبينا مصطفى وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ilé tí a dá fún ọlọ́run ọba. lákà rọ́mbà náà mọ́lùkù samáwá ti lè rúlá. ọlọ́run àgbà. ìbòrán dúnà àìjì mìíràn in. aláwọ̀ ajiwọ́lẹ̀ fún wa ọlọ́run pé wọ́n ló ní gbogbo ọlá. lákà mọ́lùkù samáwá ti lè rúlá. gbogbo tí ń jẹ́ àkóso sánmọ̀ pátápátá látòkè débi tó dé. lákà wọ́n ló ní ọ. wọ́n lé àrídì tó ra dúnà ìmìíràn. gbogbo ilẹ̀ náà ta wà yìí onílẹ̀ plọ́ọ̀tì kan àti oníhàfì plọ́ọ̀tì àti oní plọ́ọ̀tì méjì tó ń jà sí aláwa rèé ibi tó kọ mí dèrè ibi tí ilẹ̀ mi dèrè ibi tí mo ra lẹ̀ dèrè àti stéètì kan sí kejì tí ọjọ́ ń fọ́ mọ́ra ọlọ́pẹ́ rárá wa la ilẹ̀ wa ló dé kọ́ńtì kan sí míì náà tó ń dùn mọ́ra ọlọ́pàá wa la ní àlàdébísẹ́ aláwà là ń kọ̀ntrólù bí gbogbo ń tàn tí mọ́ra aláwọ̀yọ́ ọlọ́run ló ní àfẹ́lẹ̀ yìí gbà fọ́lọ́run iyyaka na'budu láti wà kàtàtà ló láàrùn ẹgbẹ̀ ọmọ bó ṣe rí lọ́dọ̀ ti ẹlọ́run ṣùgbọ́n lọ́dọ̀ ti wá ń bí iyyaka na'budu ọlọ́run yẹn làwá ń sìn wọ́n nìkan láwọn máa sìn ọlọ́run mọ́ tí wọ́n ń sin tí ẹ̀ bóde ń bẹ̀ ọlọ́run yẹn kó máa ṣe tí ẹ̀. ṣe sọ ọlọ́run kó rẹra rẹ lẹ̀ fọlọ́run. bílí yóò sì rìn wálé ìfàárì bí àtọ́ ìyè. ìwà tára bá tù wá. bílí yóò sì rìn wálé ìfàárì bí àtọ́. àtìgbà tí àwọn tí ò dùnmọ́ wa nínú bá ń ṣe wá a ní nǹkan mi àlẹ́ni tá à ń sátọ̀ àlẹ́ni tá à ń sálọ bá ìwọ́lọ̀ ló ní wá ara tó wù ẹ́ ló ń dá ìyí tó wù ẹ́ ló ń ṣe.

ìwọ́n náà ò ṣe ṣe tọ́lọ́hun kó lè láǹfààní àti máa bẹ ẹni tó fẹ́ kó fi wàhálà kàn ẹ́ yìí kó lè máa bẹ̀ ẹ́ pé kó má fi wàhálà kàn ẹ́ gbogbo ẹni tán ní kó gbàgbọ́ nínú ẹ̀ pé tó bá ti gbàgbọ́ nínú ẹ̀ ò tó níṣòro mọ́ kò ní kápá lórí ìṣòro rẹ̀ kò lè lẹ́ kò lè kó ẹyọ kò tó bẹ́ẹ̀ kò lè sọ́dún lórí eré kò lè sọ́dún lórí ibú ẹnì kan ṣoṣo lè sọ nídìí lórí eré tí ń sọ nídìí lórí ibú òun náà lọ́lọ́run ọba tó bá fẹ́ fi ni dára á dẹ̀ gbọ́lá lọ́wọ́ ẹlòmíì gbà míì ọba dìdàkudà ọlọ́mọ má fi wá dára tí ò dá o tó bá tún fẹ́ fi ní dára ó lè tàrí ọlásọ́dẹ̀ èèyàn gbà mí èèyàn náà tún máa pè èmi nìkan tán ha she just like that bó ṣe ń yí padà fún èèyàn náà retí dáadáa ìwọ náà ṣáàmà ẹlòmí tí wọ́n náà wò lónìí pé ọ̀rọ̀ lágbájá lè rí báyìí ó oh mà ga ọlọ́mà tó bí o ọlọ́run ni ó ló ń ṣe adúpẹ́ fọlọ́run ọba náà lẹ́ẹ̀kan sí i atọ́rọ̀ alẹ́kùn ọlá rẹ̀ fún anábà Muhammad sallallahu alaihi wa sallama àbẹ̀ọ́lọ́wọ̀n ọba nínú àánú rẹ̀ kó jọ kó túbọ̀ ṣe àlékún dáadáa rẹ̀ ìtò máa fi ń kẹni láyé kó túbọ̀ ṣe fèmí àti lójú ọ̀nà tẹ̀sìn yìí ni àti lójú ọ̀nà tí àrísìkì tayé àti lójú ọ̀nà tí àláfíà àti gbogbo tí wọ́n fi ń gbáyé gbádùn ilé tí ò ní ṣèdíwọ̀ ìgbádùn sínú sáré ìtẹ̀dẹ̀ wa akẹ́rẹ̀wà káàbọ̀ lónìí ìpè òdodo abẹ́rẹ́ fáwọn olùgbọ̀wé ètò ìkọlọ̀bà san wọ́n ní ẹ̀san dáadáa àkámápàgbé nínà ní ọjọ́ jùmọ́ ìtòdẹ̀yẹ kó wà lẹ́mìí wa ní nínú tá bára wa sọ lọ́sẹ̀ tó kọjá kápalẹ̀mọ́ dáadáa fún ọjọ́ jùmọ́ àtòní kánìpalẹ̀mọ́ tó kún kẹ́kẹ́ káwọṣọ gidi nínú àwọn fákànà irun abíá abíá rẹ̀ má dànù bẹ̀ sí ibi tí àwọn ṣokòtò sí ń sàlẹ̀ yẹn náà lọ́kùnrin lóbìnrin irun tó àwọn tó wá hù ń bẹ̀ yẹn anábì kọ́ wa pé ká máa gé wọn ni máa fá bẹ̀ dán máa tún rẹ̀ ṣe má yọ bùn kọ́ wa lọ bùn ọlọ́run bá wa ọ bùn má yà ọ bùn ìkànnà tó wá já Eh, nínú àwọn súnánà fítírọ̀ tá a ti ṣàlàyé fún wa sẹ́yìn náà nìyí wọ́tọ́lọ̀ wa ọmọ suratul Fatiha eh, káfù ká malkurani ká eh, suratul káfù lè nínú ànábì ní ká ká òní yìí náà ní pàtàkì jùlọ ànábì sallallahu alaihi wasallam ní aksiru alayya salata yamal jumaa ànábì ní jumaa àṣíkítà bá ti ẹ̀fẹ́ máa tó pọ́jà sọ̀látù láàrin ọ̀sẹ̀ fáwọn mùsùlùmí nínú àwọn ọjọ́ jumaa ni kò wá ní ká jókòó ṣe jọ tó ti sọ́fàn ọ̀sọ̀ àbà ò wọn jókòó síbi kankan wá kọ́ra ọjọ́ máa ṣe o má tún jẹ́ kínú bí ẹta bá ti mẹ́nu bá bí ọ̀rọ̀ bídíà oníbo ṣe láìkì wa tó bídíà yìí náà ló fẹ́ ká máa sọ áfíríkà sọ àwọn náà láìkì wọn náà láfi ń sọ táàbà láìkì ẹ máa kàn kẹ síbẹ̀ ni wá kàn lọ pàdé ẹ̀ lọ́dọ̀ ọlọ́njọ́ gbọdọ̀ gámọ̀ pé yé kí ni mo wá kò lágbàákò yìí ìyẹn la ṣe láìkì la ṣe ń sọ yé ṣe bídíà máa mm, fi lẹ̀ ṣe kàbílọ́wà sí àbẹ́ká dáwákà fún wọn ni ẹ̀yí ṣe bí di àmá ẹ̀yí ṣe bí di àmá ẹlọ fi bí di àzílẹ̀ ẹlọ fi bí di àzílẹ̀ kọ̀rọ̀ yín lè jẹ́ rọrùn kọ̀rọ̀ yín lè jẹ́ rọrùn kọ̀rùn yín lè jẹ́ rọrùn kọ̀rùn yín lè jẹ́ rọrùn ṣùgbọ́n pọ́lọ̀ tó fún ọlẹ́gbọ̀n òun yẹ tó tó wá dùn spẹ́ṣálì bá ti tó wá yẹ gbé fún gbọ́ àmá ẹlọ́bí bèdé àzílẹ̀ ẹlọ́bí bèdé àzílẹ̀ kọ̀rọ̀ yìí lè jẹ́ rọrùn kọ́ rọ́yìn lè jẹ́ rọrùn kọ́ rọ́yìn lè já sáyọ̀ kọ́ rọ́yìn ìjáza yọ̀hú ẹ̀yẹ́jì bí dẹ̀wọ̀n àmá ẹ̀yẹ́jì bí dẹ̀wọ̀n ẹlọ fi bèèrè àsílẹ̀ ẹlọ fi bèèrè àsílẹ̀ káyé yìí lè jẹ́ rọrùn káyé yìí lè jẹ́ rọrùn ó yìí lè jẹ́ rọrùn kọrùn yìí lè jẹ́ rọrùn ó tá ń pè ẹ́ sí náà ni pé kúrò ní àdádálẹ̀ kò léèrè kò lọ́la kò lẹ́yìn ní tó ń jẹ́ ń bẹ̀ ń jẹ́ ń bẹ̀ ni ò jẹ́ kí wọ́n lè sọ. arábìnrin gbogbo délẹ̀ kò lórúkọ méjì tí ń jẹ́jà àdádálẹ̀ náà lọ ní ọ ánú ní ọ. níjọ níjọ náà ẹ bẹ̀rù ọlọ́run ẹ pé àwọn àfẹ́ ẹ̀sìn tí wọ́n gbẹ́sìn tí kìí ṣe tí wọ́n fẹ́ jẹ ni wọ́n wà ẹ àwọn ìdájọ́ tó bá jẹ́ bídíà nínú ń ẹ tí wọ́n díẹ̀ wa náà fọ́nà àti gbogbo wọn pè náà bẹ́ẹ̀ náà ìjókòó àsàlátù Sunday àdádálẹ̀ ni ọ ẹ̀ẹ́n ìjókòó fìdáù àdádálẹ̀ ni ọ ẹ̀ẹ́n lára ọ àti tó kù sí àwọn ìtẹ́ tẹ́ ń kóra ń jọ ọlọ́kùnrin obìnrin olóbìnrin kódà ètò tó ń bọ̀ yìí náà nínú gbẹ̀yìn wọ́n ti ti fi pósítà wa lọ rárin rárin àdádálẹ̀ lélẹ̀ yẹn náà ah, gbọ́dọ̀ wa ń lọ báyìí tó di tọ́lọ́ ah, ó pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ kódà ẹja dálẹ̀ ká máa yanjú rẹ̀ ìtàbárí yanjú nínú ẹ̀ náà a sì náà a máa fast topic nínú Ramadan yìí ó pọ̀ ó pọ̀ ẹ̀wọ̀n ká sọ fún wa láàrín ju ọdún mélòó sẹ́yìn mí ni ẹ Sunday fáwọn tí wọ́n ní Sunday ẹ fi sátidé fáwọn tí wọ́n ní sátidé júmọ̀ lọ́jọ́ àkójọpọ̀ tàwa mùsùlùmí àyẹ́ ìní ẹ̀dẹ̀ jẹ́ káwọn obìnrin wá mọ tó yẹ kán wọ̀ wọ́n kó sí white white white white ah àwọ̀tẹ́lẹ̀ àwọn ìyàwó níyàwó gbogbo àwa hàn lábẹ́ white ọlọ́run tó ní kóbìnrin wọ̀ himar àwọn àfà yóò ní tu àwọn míṣọ́nà yóò ní tu àwọn khalifa yóò ní tu àwọn ṣékù yóò ní tu àwọn mọ̀kádàmù yóò ní tu wọ́n àfà àwọn ṣékù yìí wọ́n àwọn mùdírù yìí wọ́n ní tu òun ọlọ́run sọ fún nínú Al-Kùránì àníkàwọn obìnrin wa kí wọ́n bo gbogbo ara wọn lẹ́yìn tó bá wọṣọ tán kọ́ wá fi himar àbíjìlì bá bu wọn wá fi bo mọ́lẹ̀ ẹ kọ́ wọn lélẹ̀ yẹn ẹ ṣàlàyé fún wọn ẹ wá ń kó wọn jókòó káàkiri gbogbo náà wẹ̀yìn náà ní sanwó bí náà wá ń lálàṣẹ ayé wọn akúrò program kan bọ́ síbi kan ibì kan lọ́tún lọ lẹ́ni ibì kan lọ́tún lọ lọ́la ibì kan lọ́tún lọ ọwọ́ àti ìjà lẹ́sì kalẹ̀ rẹpẹtẹ ṣáàtì mẹ́kẹ̀lá àti lówó yìí náà ṣá owó wọ́láhì tọ́lọ́run bọ̀ bá fún èèyàn lè ní èèyàn dẹ̀ ní kò lè ní kọjá tọ́lọ́run fẹ́ fún ní kálukú náà wá dá oríṣiríṣi kalẹ̀ lórúkọ ẹ̀sìn wa lábẹ́ rẹ̀ rẹ̀ tí wá ń lu àwọn èèyàn jìbìtì oríṣiríṣi yóò kọ́dà dálẹ̀ lẹ́fi wá fi ń pawó lẹ́fi mẹ́kì oríṣiríṣi tẹ́ mẹ́kì ó dáa fún yín púpọ̀ kẹtùbá kó tó di pé ọba tí ó ní ẹ̀mí gbà. ilé ìta ń sọ náà ń wa gbọ́dọ̀ máa sọ ni. torí pé tó prompt wa tó wa mẹ́nu ni pé anábìdìdì ni pé sọ̀rọ̀sọ̀rọ̀ àsọ̀rọ̀ àtúfóhun lọ́pọ̀lọpọ̀ níjọ́ àbá sunday lẹ́lọ mú níjọ́ àsàlátù ìtànàbídẹ̀ ní ká ṣe fún oúnjẹ ọjúmọ̀ yẹn náà kò ní ká kóra wá jọ pọ̀ ṣe o. mo ń bẹ̀ ni o jẹ̀rọ̀ mọ́ ìpayọ̀ ọlọ́run bá ní gbogbo ògbà o. ṣorí tó bá dìrọ̀ mọ́ payọ̀ ọlọ́run olómọjá kẹ́mi rẹ̀ ọkàn rẹ̀ kó lẹ́tọ̀ọ́ sí gbádùn lọ́jọ́ gbéra pàdé ọlọ́run dáadáa lálẹ́ kìámà pẹ̀lú pẹ̀lú ìdìmọ́ òfin ọlọ́run ìdìrọ̀mọ́ àṣẹ ọlọ́run ìyàgò sí gbogbo tọ́rọ máa ti ní káyàgò sí ibi tó rí rèmi àti ẹwà nìyẹn o ń tẹ̀síwájú lónìí ibi tí a bá tafsir ní àná nínú suratu Fatir. in pé ibi tọ́lọ ń parí ọ̀rọ̀ yìí sí ibi tí a bá dé lánàá ni pé àwọn nǹkan mí tẹ́ ń pè lẹ́yìn wọn ọlọ́run ọlọ́run ni wọ́n ní kápá nǹkan kan tó fi ń kéré ju tó ń kéré lọ. ọlọ́run ni gbogbo ń táwọn èèyàn ń pè láyé tí wọ́n tó ń sìn tí wọ́n ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run wọ́n ní kápá lórí kan tó kéré jù láyé àwọn nǹkan yẹn ò lágbára lórí ẹ̀ àwọn tẹ́ ń sìn yẹn ò lágbára lórí ẹ̀ ìwọ́n náà máa wá gbogbo ń èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run níbi tí kò máa lọ wò pé ọlọ́run ní àwọn nǹkan yóò ọ̀n nágbára lórí kankan. kan ọlọ́run tún wá fẹ́ jẹ́ kẹ́ mọ̀ yí pé gbogbo ń tẹ́ ń sìn sẹ́ gbogbo wọn sí àtẹ̀yìntẹ̀ ń sìn wọn ẹ̀jẹ̀ nǹkan kan. ìǹtẹ̀dẹ̀ ọ̀hún. ọlọ́run ní bá pè wọ́n tẹ́lẹ̀ ń bèrè kọ́lọ́ wọn. ayasma ayúdí akọ́. ọlọ́run ní wọn lè gbàdúrà yín wọn gbọ́n tẹ́ ń sọ ń dara yín láàmú ni. ọlọ́run sẹ́mi ayún máa ń sàjà búlà kọ́. ọlọ́run ní ká tiẹ̀ wá sọ pé wọ́n gbọ́ ká ní pé àwọn tẹ́ ń pè wájà àwọn tí wọ́n ń gbọ́. ìtumọ̀ rẹ̀ ni pé ká ní pé àwọn bí àwọn míì máa ń rọ lọ bá àwọn ṣéèkù wọn kan àwọn adúrúwájá máa sọ pé ṣe àwọn máa bẹ̀ ṣe wà máa ní kí ṣe gbọ́ kó gbọ́ta wọn kó ṣàánú àwọn ẹkù adọ́dọ̀ ọlọ́run ẹ ṣe báyìí fún wa ṣe wùrọ́ láyé àwọn fi ń mì إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستوقفوه منه ضعفا الطالب والمطلوب آية من سوري لنصرة الحج هنا آية تكين لنصرنا آه وني آية تسمى تكين nínú sọ́rọ̀ tí a ń kà yìí àbíká olówà nínú péjì tó kẹ́yìn nínú sọ́rọ̀ sọ́rọ̀tún yẹn olówà last page èyàn mọ́kíw bí ti wá tẹ́ ní kùránì tẹ́ ń yẹ̀wò ya wò fọ́nbù ti wà wò àwò pẹ̀lú kankan ọmọ kéwú àfáwà àgbà oníwàásí àgbáyé muhammad bin abdullahi sallallahu alaihi wasallam ọmọ kéwú rẹ̀ láwá o àwọ̀ kí a wò pẹ́ra nìkan mí jù bẹ́ẹ̀ náà lọ ìwọ̀ wá mọ̀ bóyá wọ́n nìkan mí tí wọ́n tún jẹ́ ìwọ mọ̀lẹ̀ yẹn lọ́dọ̀ ara tiẹ̀. Dòríbà mọ́sàlù. Ọlọ́wọ́ náà wọ́n fi àkàwé kan ńlá kan kalẹ̀ fún wa ká tẹ́tí gbọ́. Dòríbà mọ́sàlù fọ́sẹ̀mí ìlú. Ẹni tọ́lọ ń fẹ́ fi hàn wá ń bí ètò ní agbọ́ yìí. Ìnàlẹ́bí iná tẹ́dẹ̀ ìrùnà mi dùn níláàgì láyìn ya kọ́lùkù tó bá bá wọn láwùjọ dàmà ìrùnlẹ́gbò. Ọlọ́run ní dáadáa àwọn nǹkan mí tẹ́ ń pè lẹ́yìn wọn ọlọ́run. Àwọn nǹkan náà náà ya yàkùlùkù dùbàbà wọn ọmọ àlè dánìkan dé ṣinṣin. ya yàkùlùkù dùbàbà. láyé apá wọn ò ká wọn lè dé ṣinṣin dá. ya yàkùlùkù dùbàbà. ọbọ̀lọ́ ń ṣe dangrade tó ń pè tó tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀kú ọ̀nà ọlọ́run ẹ̀ ọbọ̀lọ́ ń ṣe wọ́n lẹ̀. láyé yàkùlùkù dùbàbà. ọbọ̀lọ́ ń ṣe jẹ́ kó mọ láyé ọ̀pọ̀lọpọ̀ bó bá bá. ṣé ti ẹ ti là báyà bí kò tún ìtì ìlà náà ń bolo wà. ọlọ́ni wọ́n láwọn ìjì sáma ọ̀láhù kódà kí wọ́n àwọn nǹkan náà kóra àwọn ọjọ́ pọ̀ pé ní táwọn fẹ́ ṣe báyìí nìsín ni pé àwọn fẹ́ dé ṣiṣẹ́. àwọn tàbí bá fẹ́ dé ṣiṣẹ́ fi hàn wá ẹ má lọ kú lọ́dà o ẹ̀yẹn wá dẹ́ ṣiṣẹ́ yẹ́lò àbíkẹ́ fi dúdú lẹ̀ ọlọ́run àti ìrètọ́lọ́ ń dá yẹn àwọn kí n ṣe kan náà jẹ́ ìsinmi àtàwọn náà tún wá yẹ́lò ó dà ẹyẹ́dẹ́ ṣe ṣe white àbẹ́gẹ́dẹ́ ṣe ṣe lemon kẹwàá fi hàn wá pé ẹ̀yìn rẹ̀ yìí ń dáwọn eléyìí o kìí ṣe tọ́lọ ń dáre o kìí dẹ̀ ṣe ìṣẹ́ kan lọ straight ẹkùn ẹtí àyẹ̀wò náà ṣápa yín ká. ìnàlẹ́rìnà tẹ́lẹ̀ ọ̀nà mi ń dùn ní láàyè láyìn ẹ̀kọ́lọ́kù dùbà bá wàláwí máa rùn láhù. ọlọ́run apá àwọn òka o. wàyìn yẹn sí ló bẹ fọmọ lóba bó ṣe á. ọlọ́run táwọn ẹ̀ ṣinṣin yìí.

ọdún fi ká rẹ̀ gbé mi nínú ẹ̀. láyé sánkì dúró mi ní. ọlọ́ni ẹ̀ lè gbà tó bá gbé kúrò lọ́wọ́ ẹ̀ o. dọ̀ífà pọ́ọ̀lìbù wọ́lmà tòlóbi. ọlọ́ni. pọ́ọ̀lìbù wọ́lmà tòlóbi. ọlọ́ni àtẹ̀yìn àtẹ̀yìn tẹ̀ ń pè ẹ̀yin méjèèjì ọ̀lẹ́ni ọ̀lẹ́ni àṣọ̀lẹ́ni àṣẹ ń ń pè gan-an. òun gan bùkátà ti wa àṣẹ́yìn tẹ́ ń pè gan àṣẹ́ àtẹ̀yìn àti tẹ́ ń pè àṣọ́lọ́run ti wa tí ń ṣe kan ṣoṣo ló dá gbogbo ẹ̀ kí lẹ wá ń dààmú káàkiri fún tó direct contact ààrẹ orílẹ̀-èdè lọ́wọ́ wá ń lálàṣẹ ara local government pé katakata pé ààrẹ ní ayé lásán là ń sọ̀rọ̀ wàlmàtòló. wà ní ọmọ rẹ̀ ń wá iṣẹ́ àbúrò rẹ̀ ń wá kìíní kan ó dẹ̀ kọ̀nẹ́tì pẹ̀lá rẹ̀ ààrẹ ṣí ó ṣílẹ̀ kúlẹ̀ pé ní tàn mo lè pé wọn o ẹni tàn mo lè wá o a kí ni ká pẹ́rẹ́ ilé ní ìsìn ṣe ká sọ pẹ́rọ èèyàn bẹ́ẹ̀ yẹn rìn dìnà àbógọ̀ àwé kí ni ká pẹ́rẹ́ ilé ìbá ìṣòrìtọ̀ ọlọ́run nígbàtí ẹni rọpọ́tíntì ńlá báyìí tó lè fi kọ̀nẹ́ẹ̀tì ọlọ́run ọba ẹ̀ direct tuntun wa lọ ń kọ̀nẹ́ẹ̀tì ń tọ́lọ ń dá láti fi kọ̀nẹ́ẹ̀tì ọlọ́run mọ́bìk kí ló ṣe ẹ́ wọ́n tó ló tó fẹ́ jára ẹ̀ ṣójú òtún tí tó ńlá ni mo ń pìtì ẹ̀ ṣá ó dà kó ti gbọ́ ò ọlọ́run àjọ gbọ́ pẹ̀lú ògbọ́ ọlọ́run yasma'u du'a'akum. Ọlá ní àwọn nǹkan tẹ́ ń sin lẹ́yìn ọlọ́run ọba in tad'uhum la yasma'u du'a'akum. In tad'uhum la yasma'u du'a'akum. Ọlá ní kẹ́ pè wọ́n jù bẹ́ẹ̀ lọ wọn lè gbọ́. Walau sami'u fastajabu lakum. Kódà kí wọ́n tiẹ̀ wá gbọ́ kó jẹ́ pé èèyàn ni ẹ̀ ń pè tí wọ́n gbọ́ tẹ́ ń sọ, wọ́n wà ní wọ̀lẹ̀ dáyín lóhun torí tẹ́ ń bẹ̀rẹ̀ wọn ní lọ́wọ́ ìmìnà mọ́ ní ọ alá ní ìmọ̀ tó wá wà ń bẹ̀ ní pé wáyá ọmọ tó bá tún díjọ́ gbéǹde ń pè àwọn kan yá náà wọ̀n rán Mm. àwọn aláwọ̀ pè yín kẹsìn wọn gbogbo àwọn tẹ́ ń pè lọ́lọ́run gbogbo tẹ́ ń darí ìjọsìn sọ́dọ̀ rẹ̀ tẹ́ ń pè ẹ̀sùn lẹ́sìn àjèjì lẹ́sìn àjèjì ọmọ لله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون سورة الأحقاف للي تاتون كاي وإذا آية كانوا الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم الكافرين آية كيف لا قاري رسي سورة الحقاف ومن يضل الله باني تالنت ركو فين صنو لو فين وغبو ومن يضل تالنت انرو ipe nǹkan rẹ̀ ti bàjẹ́ Ọlọ́run má jẹ́ kí nǹkan mi àti bàjẹ́ ومن يضل nǹkan mi lẹ́yìn Ọlọ́run man la yastajibu lahu ila yawmil qiyamah. Ọlọ́ni ní ohun tó yẹ sí pé àwọn tó tún wá fọ́ níbẹ̀ ni pé àwọn tẹ́ ń pè yẹn àwọn ò tiẹ̀ mọ̀ pẹ́ ń pa wọn. Wa hum an du'a'ihim ghafilun. Ìwọ lọ́kàn ńlá dára láwọn ló ń lálàṣà rẹ̀. Ohun tí wọ́n ń pè lọ́lọ́run tó ń sìn tó ń wárí lọ́ba, òun ò tiẹ̀ mọ̀ pé nìkan ń pè wọn nìkan ń sìn kò yé kò dá ẹ mọ̀ kò mọ̀ ẹ kò rẹkọgnáìsì ẹ òun kọ́ ló dá ẹ kò mọ́rúkọ ẹ kò mọ̀ kankan pa tó ń ṣe ìwọ́lẹ̀ kan darẹ̀ láàmú àwọn kan ní wọ́n kàn kọ ẹ wàhálà sínú ìṣòro àwọn náà kọ ẹ sínú kékeré àwọn kan lọ́nà lálàṣẹ ayé ẹ báyìí. àkọ́fù ah. ah, la ṣe ń kà ayẹ ilẹ̀ ìkẹfà láǹkà lọ́wọ́ ìkànnú la títàn. ìdá أعداء وكانوا بعبادتهم كافرين الله سبحانه وتعالى جاء بين القيامة وإذا حجر الناس ديك بين دي باشرة تنكو باوين يجو كانوا لهم أعداء كانوا لهم أعداء أوان تيوان سليهم والله بان يواجه تاوان وكانوا بعبادتهم كافرين شيخ الواسع حياكم الله آه وما شو ọlọ́mọ yẹ kí mi àti ń ṣàṣedànù àwọn tó ń pè lẹ́yìn ọlọ́run àwọn tó ń sin lẹ́yìn ọlọ́run àwọn nǹkan yẹn wá dé lálẹ́kẹ̀ yá mà ìwọ náà wá dé àwọn nǹkan yẹn wá sọ pé àwọn ọmọ ẹ rí kódà kì í ṣe pé wọn ọmọ ẹ rí nìkan a máa bẹ ṣọ̀tá máa bínú faraya pé irú nọ́sẹ̀nsì òde ọlọ́run á faraya gbogbo tọ́lọ̀ ń dá táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run yẹn àwọn máa bínú táwọn ẹni irú ìranu wóre òṣèlọ́ ń sìn wá ṣe wọ́n pé wọ́n bá lọ kọ̀nẹ́tì pẹ̀lẹ́ nìkan láyé tó rò fẹ́ fi hùwà bàjẹ́ táṣìírí bá tú tọ́ka bá fó bá ya tó wá dárúkọ ṣe wọ́n ni irú ṣe wọn mọ̀ yá ẹni ṣe wọn gbá ni yàtì náà ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ayé àwọn ìjọba ayé tí wọ́n bá rán àwọn fọ́ọ̀sì iṣẹ́ àwọn military personnel tó bá wá lọ ṣe àwọn iṣẹ́ míì tí wọ́n rán wọn tó bá bà wọn wá dìnnà wọn pé àwọn ọmọ wọn rí kódà tó sọ pé àwọn tí a ti lé kúrò lẹ́nu iṣẹ́ ti pẹ́ a ti dismiss ẹ̀ ti pẹ́ àmọ́bí <laughs> tó tún ti rí uniform wa àwọn ọmọ rí ẹ́n torí pé dọ̀tí ló fẹ́ kó bá wọn àwọn afẹ́bínú sọ̀rọ̀ press release lóríṣiríṣi gbogbo wẹ́rọ yẹn wá dé ìwẹ̀ní kárùkọ́ máa gbé wọn sọ pé ah, ó dẹ̀fẹ́ dọ̀tí wọn ní o ó dẹ̀fẹ́ kó bá <laughs> kódà kó yẹ kó yọ mọ̀ rí à ń bèlè àwọn tí wọ́n ti ẹ̀ ń sìn tí wọ́n mọ̀ ẹ́ rí ohun tí wọ́n ń sìn tí ò mọ̀ ẹ́ rí ohun tí kì í ṣe òun ló dá ẹ ohun tí kì í ṣe òun ló ń jẹ́ kílẹ̀ ṣo kílẹ̀ mọ́ kí ló wá rọ́ọ̀lù ẹ́ tó tún gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ má dáhùn má dáhùn pé kí alọ́lọ́hun ló dá ẹsẹ́ àlọ́hun ní kò sìn ọlọ́run bá ní tó bá dà gbogbo àwọn ìyá máa bá ń ṣọ̀tá a. ọlọ́run gbogbo àwọn kan tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run kánú làwọn máa a wọ́n máa jẹ́ ọ̀tá fáwọn tí wọ́n ń sìn wọ́n. wọ́n tún wá àwọn ọmọ kankan pa ìjọsìn tẹ́ ṣe pẹ̀lú àwọn hmm. lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa dìnnà yín ọlọ́run ti wá ní òní dìnnà yàwá tó rò ló ní wá àwa náà dẹ̀gbà pé òun ló ní wá ṣé ohun tí wọ́n ń ló ní ẹ́ tó ń sọ̀kọ́ ló níyàn ó dẹ̀ máa dìná yẹn. yàtúfòrò náà bí jẹ́rìkì kan. ẹlẹ́ jẹ́ àwọn ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run. wọ́n láàyò náà fi ó kà mí ọ̀pọ̀ bí. ọlọ́run sọ fún anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ pé kò sẹ́ni tó lè fún ẹni gbogbo information yìí wá. kò sẹ́ni tó lè sọ báàlì ká mọ̀jẹ́ fẹ́ rí fún rẹ̀ anábì èmi ọlọ́run náà ni mo tó sọ òmìnira alkhabir ọbọ̀ olùfúnni ní ìrọ̀lẹ́mi ọlọ́run torípẹ́ tó bá sọmọ náà ní Abdul orórúkọ sọ ọlọ́run ọba ní jẹ́ alkhabiru ọlọ́run ní kò sẹ́ni tó lè fún ẹ nírú gbogbo tí mo ń ṣàlàyé rẹ̀ yìí èmi ọlọ́run ní kan ni mo lè sọ fún rà nábì a ti padà sínú sọ́rọ̀tù fátìrì tá ń bá bọ̀ rúbọ́ pọ̀lọpọ̀ ìlú mi ṣe ń bá ọ àfikà náà jẹ́ kí wọ́n mọ̀ bí dé àtàwà àtẹ̀yìn ọ̀rọ̀ wa ọlọ́májò dojúrú. Wàyíná ṣòyílítà àní àní sàwádà ìdíjọ́ mú a kì í ṣe é mọ̀ táwọn èèyàn bá ń béèrè lọ́wọ́ rẹ pé báwo làwọn ṣe fẹ́ sórí ayé àti ọ̀run náà. Ṣòyílítà àní sàwádà ìdíjọ́ mú látàn. Báwọn èèyàn bá ń bọ́lọ̀ nàbáyọ́ wà. àrùn òṣùfìlì ìmáà ní hàk kan tẹ̀sán àìdò. Ẹ tí kò sọ fún wa rí pé ibi tọ́nà gbàlá ń bẹ tó rere wà. Fàlóòrò bèlè ìmáàni kan tẹ̀sán àìdò. Jẹ́ kó yí àwọn èèyàn wípé kéèyàn gbọ́lọ̀ ń gbọ́ kó máa sin lọ́hùn nìkan kó má dà mí pọ̀ mọ́ ibi tó rere wà nìyẹn o. sàádá ti hìrì. Torí àṣírí oríire. Bí ìdọ́ka bí máa kọ̀tọ́. Àṣírí ọlà láyé àti lálẹ́ kìí wọ́dẹ̀ kan líbi máa hù wà yá hamadu rọ́bù sàmà wàdẹ̀ kan líbi máa hù wà yá hamadu. òun náà ní kókó gbà fọba tó ní sánmà àtìlẹ̀ àti gbogbo tí bẹ́lá gbèdé méjèèjì ayé àtọ̀run gbà fún jíwọ́jú sẹ́lẹ̀ fún ṣé tiẹ̀ tó bá ti fi lè ṣe é ó ti ṣoríire tó bá wá kùnà láti ṣe tọ́lọ́run tó láyé àtọ̀run kò sí òkú fún ẹ o. Ajá àlè tàn ẹ́ ọlọ́run ní alhaqqu min rabbik. Ìlàjàkún náà mìnà lè mọ́ mọ́ tẹ̀rí. Ó rí rí rí nígbàtà nìkan bá dá ṣe tó dà kí àwọn tá ń dáwà lè jọ́nà tí sẹ́sì sí ẹ̀nà wà ń bẹ̀ kí wá gẹ́n wá kó kí ti ẹ máa kún ọlọ́run jẹ́ kí ti yín kún mà.

الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ìpò ẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní 080 35 75 14 66 facebook page wa ní dáwàtò lè hàkì lẹ́nà abẹ́òkúta.